tẹ́mi gan rí tí wọ́n á fi hàn mí nínú kírísì pé kí n wò ó ó kọ́ yín mo kọ́kọ́ rí lókè tẹ sáì táwọn ọba onímẹ̀kọ rèé ẹ̀rú bà mí jọ yẹn mo bú sẹ́kún mo kírísì pé ah bàbá yìí wà pẹ̀lú mi kí wàhálà tó ṣẹlẹ̀ wọ́n tún gbà tó tún ṣẹlẹ̀ táwọn tó jẹ́ káwọn fi mọ̀ pé àwọn bẹ̀ pẹ̀lú ìfẹ́ ọlọ́run ní fi ilẹ̀ láéláé ọlọ́run bá tó tó wà pẹ̀lú yín lánàá tó bá gbé yín débi tẹ́ wà yìí kò ní gbé yín mẹ́ gàgà ẹ̀kùn lẹ́mìí orúkọ yín rere tó wà ní òdo yìí kò ní tán láéláé kò ní tán láéláé kábíyèsí wọn á dúpẹ́ lọ́wọ́ yìí mo dúpẹ́ dẹ sí àìsí o. kábíyèsí. olúwa ṣeun olúwa ṣeun ọkọ̀ fọ́nọ́mọ́ òbí bó yorùbá là ń rẹ̀ gbéra rẹ̀.